الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله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 لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة واطلق ليلة النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله كنا اليوم في صدر البعث عن هذه النبي صلى الله عليه وسلم في هذا الشهر المبارك وهي شهر الشعبان الذي تعد شهر النبي قبل شهر المبارك الكريمة وهي شهر رمضان الكريم عباد الله لابد من معرفة هدي النبي صلى الله عليه وسلم في ذلك الشهر عباد الله عبادته صلى الله عليه وسلم بإجابة رمضان عليه الصلاة والسلام وكذلك فنتكلم عن أعوان الصلاة في ذلك الشهر المبارك إذا الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل القائل في محكم كتابه يا أيها الذين آمنوا ارقوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون أيها الواعدون كان أسامة المصري رضي الله عنهما وأرضاه يغسل حال النبي صلى الله عليه وسلم في شعبان فرآه يجر الصيام فيه أكثر من غيره وقال متعجبا يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور لم تصوم في شعبان فقال النبي عليه الصلاة والسلام كلمة عظيمة نوعاها أو رعاها الغافلون لقد يرجعها مهلتهم ذلك الشهر يكبر الناس ألفوا بين الرجل ورمضان وهو شهر ترفع الأعمال فيه ترفع الأعمال فيه لو رب العالمين فأحب أن يرفع علمي وأنا صائم عباد الله والآن نحن مع وصفة يسيرة مثل مثل التي بينها صلى الله عليه وسلم في هذا العدد الشهيد اولا شهر يكبر الناس عنه بين رجب ورجب لماذا وما هي الاسباب هذه الغفله التي لا ينبغي الا استعدادا لاستقبال شهر رمضان وكذلك بان بعض الاوان الناس يقولون بجمع كرامتنا وقيل بعد يتجد رواحة استرداده رمضان ويقول بعدهم بقضاء الأوائل الأخرى التي لا يستطيع أن يستطيعها في شهر رمضان عباد الله والعبادة في أوقات الغفلة في أوقات الغفلة الناس أعظم وأتم الصلاة كما بين ذلك النبي صلى الله عليه وسلم ما تسأله حيث قال صلوا بالليل والناس صيام تدخل الجنة بالسلام وكذلك في الأجل في صلاة الدعاء أي صلاة الأولين لما قال من آية التي رواه شداد بن عوف أن النبي صلى الله عليه وسلم إلا لي ركعة في أول يوم أخفيك آخرة وإن دل على ذلك تدل على قبل قبل الصلاة الدعاء الذي يسأل الله تعالى أن يفرض علينا هذه العبادات إمام الله شر ترفع الأعمال التنبيه أكثر في الصلاة والآخرة عند رفع الأعمال ووقت الفضيلة لذلك يقوم صلى الله عليه وسلم يوم الخميس ويوم الاثنين أسأل الله تعالى أن ينفعني وإياكم مما فيه من الآيات والذكر الحكيم إنه ولي ذلك والفضل عليه أتوقف الله سبحانه وتعالى وبرتين القدر كم يأتيهم ذلك على تسويه Olú àtọ́gbà bá gbìyànjú láti ṣe bá lórí àtijọ́ ìgbẹ́ni ìpolítọ́sí wa ìrànwọ́ láti wá síwájú ọba aláṣọ àkàwádà alákòóso tó jẹ́ nìkan ṣoṣo. Òun náà fẹ́ ìpè kò sẹ́ni tí máa fi ní òkè àánú rẹ̀ tó kọjá òun nìkan. À ń bẹ̀ ọ̀pá tó ní ní ìṣà láì ò bá wa dáadáa. À ń bẹ̀ wọ́n jọ ọ̀rọ̀ ọ̀nà tó náà lójú pọ̀ yìí mọ́tà wa lórí ilẹ̀ ọ̀rọ̀. Káyé ní akẹ́yẹ tí màá wá àlékún fẹ́ pàṣẹ tó wà fún ìdílé ẹni tí ní orí ìjọ ń fẹ́ ẹ̀dá ọlọ́run bẹ́ẹ̀ ó da nílò sí òtẹ́lẹ̀ bá a nílò sí láti wọ́n bá tó tó àwọn ọmọ ìfún bẹ́ẹ̀ ó wà bá ilẹ̀ mọ̀ràn ìyá bá lò èyí ó má ìyá bá gbé èyí ó tẹ̀lé bá lè kọ́ sí pé náírà nígbà tí bá yọ mú àti bá ti bí owó tẹ́lẹ̀ bá lè ti gbogbo òtẹ́ tí wọ́n kọ́ sí tó àgbà díẹ̀ àwọn sọ̀hábà àwọn ìyàwó àwọn sọ́mẹ̀rẹ̀ àti gbogbo àwọn tí ó tẹ̀lé lórí gbogbo àgbàdo àgbàdo ìyàwó òdìdé àgbàgbẹ́rẹ́ ìyàwó àgbèrè àgbèrè àti wọ́n yẹ wá fún un kẹ́ ọlọ́run ẹgbẹ́ ń sọ lọ́run àdìrà wa kú paná oṣù ìgbẹ́ oṣù ògùn eléyìí tó fẹ́ pé àwọn sọ̀rọ̀ ẹ̀ wọ́n tààrà ó fi sí ọ̀fẹ́ gòkì nínú oṣù tí máa yọ pípa rẹ̀ wẹ̀ ó fi sí ọ̀fẹ́ gòkì nínú oṣù tí máa jẹ́ àládé mùsọ́nù bẹ̀rẹ̀ akẹ́kọ̀ọ́ tó náà lè lọ àgbàrá lónà tó sọ ọ̀rọ̀ bọ́ọ̀. bàbá wo lẹ́nu júmọ́ àtòmí ó jẹ́ sí màá wọ́n tó kẹrin oṣù kẹrin lọ́wọ́ ẹ̀sẹ̀ wọ́n tó kẹrin lọ́wọ́ tó no, fẹ́ pàṣẹ ọ̀pọ̀ lápẹẹrẹ ìbáyọ̀ ọlọ́run yẹn èyí ni pé lẹ́kìrú ní òdòdó àjẹni tó lọ tẹ̀ pọ̀pọ̀pọ̀ máa kẹ́kẹ́ kẹ́kẹ́ wọ́n ti lù bẹ́ẹ̀ ni kájẹni tó pọ̀ nípò ìkàlẹ̀ ọ̀pá tó dá wa wọ́n mú mú ọ̀bẹ̀ kẹ́rù. táwa wá fẹ́ ṣe méjèèjì a ní ṣe torí ìṣẹ̀lẹ̀ ní torí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lábàtí lọ́sẹ̀ fún wọ́n àwọn ẹ̀yà gbogbo tó lẹ́sẹ̀ olóore ní nínú káńtà lọ́wọ́ nínú káńtà àdúrà wọ̀nyẹn nínú kátàkò pẹ̀lú ara wa nínú kátàkò pẹ̀lú ọmọ ènìyàn nínú kàṣẹ dáadáa nínú kálọ́yà lọ́ka tí wọ́n ti rí òtọ̀ wa wọ́n àlọ́ kẹrì wa gbogbo tí máa jó rẹ tí máa jó rẹ fẹ́ta yóò fi bẹ́ẹ̀ lómi náà òtọ̀ wa làálẹ̀ kó o tẹ̀lẹ̀ kó tá a bá ṣe ṣe lẹ́yìn àwọn ọ̀sán náà wà á lábẹ́ kò tẹ́lẹ̀ ní ìwọ ní àbí nìyẹn adẹ́gbẹ́ pàtàkì tí àwọn ọ̀sán náà Adébọ̀wọ̀ ẹni bá fẹ́ dé èdè òkú ìlú kẹta àti ìjọsọ̀rọ̀. Bẹ́ẹ̀ wá ló kó kírun fún àìlá ọ̀tà tẹ́lá wa àwọn ọ̀ṣun ẹ̀ka ìwọ̀ta ara kó wà sí ara o. Wọ́n mọ̀ fi ìbèrè láyé ni. Tó bá fà lóyè, òtà lóyè ń torí kẹ̀kẹ́ kọ́ ló kéré kéré ni. Àtẹ, àtúntò kéré àtẹ̀lẹ̀, àpàtẹ́ méjì lọ́kọ́ kọ́dà àtẹ̀lẹ̀, àtẹ̀lẹ̀ àtẹ̀lẹ̀ wọ́n máa tó wá sí ẹ̀yọ́ sọ̀rọ̀. Àbáwa òbára ọmọ ẹgbẹ́ ìlú àhárífà hípò kíkún ní hípò ọ̀ṣọ́rọ̀ wa olólùfẹ́ ọmọ olólùfẹ́ òṣìṣẹ́ wa ìyọ́nà ọlọ́kọ́ máa bá àtọ́ àti bàbẹ́ bí wọ́n máa ń gbé òṣìṣẹ́ yẹn hípò kíkún ní hípò ọ̀ṣọ́rọ̀ wa àmọ́ ọ̀gbìn sọ̀rọ̀ ọ̀gbìn rẹ̀ ti yàtọ̀ lọ́sọ̀rọ̀ destined to be among us at the best side of the prophet. Nínú ọmọ tábìlábí àdọ́kìrẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọmọ níbẹ̀rẹ̀ Islam ní Bẹ́ẹ̀ni wà tó jẹ́ bàbá Òsánà àwọn tó bá kọ́ bàbá rẹ̀ ìgbẹ́ta pàdé ní bàbá rẹ̀ ìgbésù ọmọ harisa irú bẹ́ẹ̀ làbẹ́ ti ní ọmọ rẹ̀ ìgbà ọmọdé rọ́bì ọ̀wọ́ wà ní ọ̀gá ọlọ́pàá yọ sí i ara ìdúró bàbá rẹ̀ ó ti kọ́ ní òkú náà lẹ́yìn ara ìdúró rẹ̀ lọ́ta fẹ́ sọ̀rọ̀ ó jẹ́ ìyàtà ọlọ́wọ́ sọ àbẹ́tẹ̀ òun ń sọ tó bá wà lóra kù òun ń sọ tó bá wà lóye òun ń sọ tó bá fẹ́ jẹun òun ń sọ tó bá fẹ́ mu gbogbo tẹ́lẹ̀ rẹ̀ wọ́n wọ́ tẹ̀ adẹ́tẹ́lẹ̀ àti bíbí àdájọ́ sọ́kọ̀ wà wà lóye ọ̀sẹ̀ gbogbo tẹ́lẹ̀ àdájọ́ ó sùn lọ ó ti lọ ń kírun lọ ń gbára lọ gbogbo tẹ́lẹ̀ ìṣàwọ̀ sọ àlàfo mi sọ kí ṣe torí kẹ̀kẹ́ wọ́n ní àgbègbè mọ́wọ̀ àmì kan táwọn gbọdọ̀ máa sọ àmì kan tó lẹ́ ó ní wọ́n rí àwọn yẹn ló kọ́ tó sọ́ra àmúgbàgbé bá ń bẹ̀. ìgbàsára wa yẹn ó wọ́n ní ìṣẹ̀lẹ̀ láàrin ṣáàrù rọ́jà àti ọ̀rọ̀ náà. ìyẹn túmọ̀ sí pé àwọn èèyàn wọ́n wò ó sun rọ́jà tó tóbi. wọ́n wá máa rò báwọn ń múra àti ìpàdé àti ọ̀rọ̀ náà. ó sọ wà láàrin rẹ̀ wọ́n wá ń gbàgbé bá bẹ̀. torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pẹ́ nínú àwọn oṣù àgbèwọ̀ mẹ́rin àwòránṣà gbòdìgáàdà gbòdìgíńtà mọ̀hàmọ̀ rọ́ṣà gbòdìgíńtà ló bá dúró mẹ́ta tó kù tẹ̀lé ra wọn ní. tó túmọ̀ sí pé àwọn ọmọ pọ́ pọ́ra wọ́n máa ń ṣiṣẹ́ tó pọ̀ nínú oṣù rọ́ṣà nínú tẹ̀lé tọ́lọ́ nínú ìṣe dáadáa amọ́túnṣe àbámúládé wọ́n máa ń ká èrò ojú wọ́n máa ń pọ́nú pọ́ra nínú oṣù yẹn torí tó lọ́ àmẹ́bí wà láyé ìjà sọ̀rọ̀ fún bàbá ó ní wọ́n pàṣẹ àná àwọn èèyàn lọ ó sùn àwọn àwọn rẹ̀ tó pẹ́ mẹ́rin lónìí ó sùn mẹ́rin ló lé pé nínú oṣù yìí ní àwọn wá sùn mẹ́rin láti wọ́n sàárà ló máa ń gbé iṣẹ́ ẹwà ọdún ló máa ń gbé òkè yóò sọ wọn lára wọn ní ìbáde ìmùwọ́ ọba náà pa ọmọ aláìka láti pé ẹkọ ṣẹ wa eléyìí tá a bẹ̀rẹ̀ ní fourteen forty six láti bíà ẹkọ wa ẹwà kọ wa sẹ́mẹ̀ bó tẹ̀lé lórí gbogbo àwọn ẹ̀rọ ìfẹ́ ọ̀pọ̀ nínú àwọn àtúrájú wa ẹ̀sìn ọlọ́run àwọn ọlẹ́sìn olóore wọ́n gbìyànjú ọ̀wọ́ àwọn ọmọ bàbá àwọn ọlẹ́sìn olóore ó ní mo sẹ́kẹ̀lẹ̀ lọ sí. gbogbo ẹni bá gbìyànjú láti tẹ̀lé tọ́nà ká mo rò pé àbí wọ́n sọ fún ẹ̀dá oṣù ní ṣe àbójú kòkòrò rẹ̀ pẹ́sìn ó wà lóga báyìí ní ẹ̀kọ́ òṣèlú ó wà sí ní ṣe àmẹ́sìn sọ́kọ̀ọ́ fẹ́ kí láti ìlú ti ṣàrà ẹ̀. Èrè táwa ní ẹ̀sìn tó pọ̀ dáadáa. Èèyàn ti pé àwọn èèyàn wò pé ìjọ yẹn gẹ́gẹ́ ni àwọn sọ̀rọ̀ yẹn wọ́n tààrà. Ó máa ń dájọ́ ọdún. Èèyàn ti pé kájà ọdún kan ìjọ yẹn ti kọ̀. Àtàyà ti mẹ́rin àtàwọn ìjọ yẹn bá àwọn sàlẹ̀ wàláṣẹ àlàfáà torí pẹ́pẹ́ tó bá jẹ́ nígbà láti sọ́kọ̀ lọ́wọ́ àlọ́ ọ̀sán ó ti tààrí ọjọ́ kan ó ní mú oṣù lọ́ba bẹ́ẹ̀ àwọn kó sẹ́lẹ̀ òkè lọ́ba aláṣùwẹ̀ àwọn àwọn màláìkà kò sẹ́lẹ̀ ọ̀pọ̀nà ọba wà fún nígbà wọn lè àtàtàlà kò lẹ́gbẹ̀ lọ́wọ́ ẹ̀ wà fún náà oge àdájọ́ wọn kò ní wọ́n fẹ́ àmì yóò sọ ẹ̀rẹ́mẹ̀sì tí wọ́n àgbẹ̀ bẹ́ẹ̀ ní lọ sọ́nà ó jẹ́ pé wọ́n náà lẹ̀ táwọn àdéhìí ọ̀rọ̀ bá a lè mú ó pọ̀ mọ́ ẹ̀ wa kí ló máa fa ìfọdúnkọ́ra wa àwọn náà nana ìfọdúnkọ́ra wa ní pé àwọn náà pé ẹ̀dàkùnrin ọkọ àgbàdo wa látòkó ẹ̀dàkùnrin àgbàdo wa látòkó ẹ̀dàkùnrin wa látòkó orí ìpínlẹ̀ àríṣẹ́ kí ti sọ ọ̀sẹ̀ ìgbà tán. Láti láwọn sọ̀rọ̀ á máa rò pé ànábì máa ń sàbá náà pé ànábì ó gbà wẹ oṣù kẹtẹ́rì ara fi ṣàbájú ọ̀rọ̀ ọ̀rọ̀ náà. Ngbó pàtàkọ̀ sọ̀rọ̀ àbà tí wọ́n rí bẹ́ẹ̀ wọ́n ò kàn ní kà. Kò mọ̀ sí wọn ni kí ló parí pé ànábì máa gba ṣàbá ọmọ fẹ́ pàtó fi pé ìgbàdùn ló máa fi dọ́kẹ́tì àti dọ́kẹ́tà kalẹ̀ láti má lè gbà wọ́n ní ọ̀rọ̀ náà. Torí pé ó náà lọ́sọ̀rọ̀ mẹ́ta wá ó ní máa ń kọ́ máa yọ wọ̀ ṣá gbogbo ẹni bá gbá wẹ̀ ní pé báwo ló fi èwe ṣe sọ́la ni àwọn náà bẹ̀rẹ̀ ní àwọn ọ̀gá bàbá àwọn àkọsí irúfẹ́ bẹ́ẹ̀ ó ti ṣe àkọsí ṣe àwọn akọ́sí ìlà lọ́wọ́ ọ̀sẹ̀ lánàá tó mú yọ wọ̀ ṣá àyùbá wẹ̀ jọ ìwé ìlà yọ̀ọ́mọ́ àyàfi títọ́ yẹn bá ti dé ìjọ́sẹ̀ ìmúgbà òkè ó bọ́ sílẹ̀ tó mọ́lẹ̀ àbí àmẹ́lẹ̀ ìgbọ̀dọ̀ lábẹ́rẹ́ èyẹ gbọ́dọ̀ yẹn ní pé àtàkì máa ń fi lọ́rẹ̀ lẹ́lẹ́ rẹ̀ láti má lè gbà rẹ̀ wọ́pọ̀ wọ̀ọ̀rọ̀ àmọ́mọ́gbà àti yóò fẹ́ súnmọ́ sí omi ti fẹ́ kò sí ìjọ ìdílé làmẹ́lẹ̀ máa ń bà èyí àkọ̀rọ̀ ọlọ́run tó wọn bá ẹyẹ ń sọ ọlọ́run. ẹgbẹ́ báwo àtàkì ní àsìkò kẹrin báwo ni olùkọ́ ló kọ́ la lórí ẹ̀ ǹdọ́ pátá lórí ìtawá nínú owó ìdánilọ́wọ́ ni fẹ́ẹ́ lásìkò táwọn olùkọ́ ló kọ́ Because the way people are busy striving to achieve their daily needs, it's not as Obama was a professor, professor. That's why we don't know what to We don't know what to do. Not people who got our right to be going the last and fighting for the last and afternoon. Èrò àtúwádà ni ẹgbẹ̀rẹ̀ àwọn àtúwádà tó ti ṣe ẹ̀fọ́ ìlú ti bẹ̀rẹ̀. Pẹ̀lú wọn máa ń lẹ́gbẹ̀ẹ́ for last and ah, fighting for the last and afternoon tọ́lá ti pé èyí ó ti máa sùn amẹ́sìkòtò láti rà áṣùlì àsìkò báwọn ẹgbẹ́ rán ń dọ̀ iṣẹ́ òjò pé ìdájọ́ ní ti parí ẹgbẹ́ ìjọ òfin fún ìdájọ́ ti rárá náà ìyẹn pé ẹnu ọ̀nà tó ti dájú sí èkó fún wọn ń sáré ẹgbẹ́ ń bí yóò sáré èkó báwọn rẹ̀ ó tún sáré báwọn ẹgbẹ́ ń bí tí wọ́n lọ kú lùkẹ́ láwọn ó wà ní ẹgbẹ́ wọn sáré owó wọ́n ti báyìí wà báwọn yóò ti láti rẹ̀ orúkọ láti rà áṣùlì àdìpọ̀ yẹn ó ní máa ra ẹ̀sìn ó ní mi ò ní ìrúkọ ṣe lórí àwọn ọ̀rẹ́ tuntun torí bí àsìkò yẹn àwọn ọ̀rẹ́ káyọ̀ ojú pẹ̀lú oorun tàbí lọ́kàyọ̀ ojú oorun àádọ́ ó ní ẹ̀yìn yẹn ojú tó torí ìlú mẹ́rin báwọn ọ̀rẹ́ kà ló ń mú ẹ̀jú rẹ̀ alákọ̀ọ́kọ́ mi ẹlẹ́kẹ̀ẹ́jì bàbá ò ní má kò táwọn oníkàyọ̀ ojú tó lẹ́kẹ̀ yìí jọ́sìn lásìkò yẹn lọ́wọ́ àwọn omi báwo báwo sọ bá rẹ̀ ọ̀sẹ̀ ó pàtàkì ìrú yẹn kí wọ́n lọ sí pàmpá rẹ̀ ó ní káàdì káàdì ìrú sùn àti káàdì káàdì rẹ̀ ṣeré àsìkò òru ẹjọ́ ọ̀pọ̀ sàn. Àdéhìí àbúkù rẹ̀ rà rọ́bì àbáwá ni ó ní àwọn sọ́ọ̀lù rẹ̀ sí ní ìgbàlá àti ó ní ọ̀rọ̀ rẹ̀ àti omi àrẹ́jọ́ lè máa fi ọ ó bí ilẹ̀ ẹ̀lẹ́ kí mọ́kìlù láì bá ti lóko láti sọ̀rọ̀ àti gbogbo alábàápẹ́ ló fẹ́ tẹ̀lé bọ̀dá ti lọ́ra báyìí báwo yẹn lọ bí mi kọ́lá bí àwọn akẹ́kọ̀ọ́ wọ̀ yìí onígbà yẹn lọ lọ́wọ́ èkó ní mẹ́rin kúrò bẹ́ẹ̀ lórí pé gbogbo àwọn ti fa tọ́lá ti pọ̀ yẹn gbogbo àwọn yẹn lọ sẹ́ gbogbo àwọn yẹn lọ sù tó wá jẹ́ pé láàrin mẹ́rin yẹn ìyálẹ̀ta tó rùn sí ìmọ̀ ntara tí ò sí ìdábà yìí kéde wá lọ́sọ̀rọ̀ rẹ̀ ó ní

àdìmọ̀ àdìmọ̀ bàbá dára mú gbàgbọ́ ẹ̀jẹ̀ torí pé àwọn èèyàn ti fọ́nù fọ́ra àbí ti sẹ̀rẹ́ tó fún àwọn lọ́sọ̀rọ̀ aláwọ̀ àti òkú sọ wípé àgbàtì sọ fún òun pé ẹ kẹrẹ ní ìdọ́kà ẹ̀jẹ̀ ní ti àwọn ènìyàn. ó lè lọ́wọ́ àgbẹ̀yà dáná kí ló lákà ní ti fún mi lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ọjọ́ àti níkà àfihàn òun èmi náà wọ́n tún ọdún bẹ́ẹ̀ rẹ̀ gbogbo ara ní òkà àtàkọ́ gbogbo ara ní pípa wà ní ilẹ̀ ìpàkọ́ òun sọ ìdùnnú fún wa lọ́sàkọ́ ìdùnnú fún wa sọ pé àmọ́ apá apá bẹ́ẹ̀ ni tí bàbá bá ní ẹ̀jẹ̀ tá ní ní ìlàgò mẹ́sàn-án ẹ̀ má lọ lágò mẹ́sàn-án tó ń jẹ́ lágò lágò mẹ́sàn-án tí máa ń tẹ̀sí wa lọ́wọ́ kò ní bá yé mi. tó kún tẹ́ ẹ bá fẹ́ fi ń bọ̀ fún ẹgbẹ́ òun bọ̀ lẹ́nu tí ò bá lọ lọ́pàá tí ó ti wọlé rẹ̀ má bàa tí ó lọ́pàá lọ́pàá tí ó lọ sí ọ̀la tó bá. gbogbo bí tí ó máa lọ kò lè fi ṣeré tó bá lọ́pàá bá lè bá wa sí owó tó kí ní ọba lè bá wa sí owó padà ọdún wa mẹ́ta náà á là wá. kò ní ṣe báyìí sọlá ti jù hà ọkọ bàbá yẹn máa ń balẹ̀ yóò ní sọ̀rọ̀ bá gbà tó bá sùn ní. ó ọmọ rẹ̀ lójú mi ó ní ìwọ rẹ̀ jẹun táyọ̀ táyọ̀ rẹ̀ fọ́ lọ́wọ́ ra pẹ̀lú ọ̀rọ̀ ìṣiṣẹ́ gbogbo àfẹ́ sọlá ti jù hà ó lọ wa ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ náà wà wípé àsìkò bẹ́ẹ̀ náà ti ní wọ́n kó sẹ́yìn ọ̀dọ́ ọba adẹ́gbẹ̀rẹ̀ Ajẹ́sí wọn já ìkòkò tó lọ́ba ta bí láti kẹ́kọ̀ọ́. Wọ́n wà nínú òṣù ẹ̀wà wọ́n fún abẹ́ ẹ̀fọ́ mi tí kò wáyé lábẹ́ ẹ̀fọ́. Ajẹ́sí ẹ̀fọ́ tó fún wa yẹn àti ìnáwó tó ń pè bẹ́ẹ̀ ó yẹ ká mọ̀ tó wà nìkú yẹn. Ó fẹ́ ìkòkò tó lọ́la bẹ́ẹ̀ tètè yára láti lè gbìyànjú láti lè tètè tọrọ pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ onírànà ìhàbàlẹ̀ ìtumọ̀ ẹ̀yẹ́ What wọ́n bá náà ní máa ń ní káwọn lọ àwọn ń lọ ìyá àwọn tó mọ́tàlájọ́ ọ̀pọ̀lọpọ̀ wa là ìwé ní gbọ́dọ̀ ẹ̀rọ ẹ̀rọ ìwé òṣèlú bẹ́ẹ̀ bá wà lóko ní gbọ́dọ̀ sàgbàlá ó lè ṣe kí tó ṣe fẹ́yà máa. bẹ́ẹ̀ káṣẹ̀ sí ẹ̀ wò bá a bá ní múra kọ́ má ṣe pé wọ́n máa fi gbogbo olú rẹ̀ sùn láwọn ọ̀rọ̀ àwọn gbó wọ́n máa kó kí ni wọ́n máa kó sàlì jíjẹ ní àbùkọ́ tó ti wá lọ. Àwọn máa ń pè sí àbá àwọn ọmọdé lọ mẹ́fà tí wọ́n bàbá lòdò lé oṣù mẹ́fà tí ìtura ti bọ̀. Torí pé wọ́n ti pè sí ẹ̀mí ẹ̀ kalẹ̀ tó túmọ̀ sí pé wọ́n máa ti láwá sí ìgbà ti láti rà tó máa bọ̀. Ẹ̀jẹ̀ kó tó kó lọ sí wa. Àwọn kan máa wọlé náà, àwọn kan lè gbà fẹ́ inú ọlọ́run ọlọ́run lọ́jà ṣáàrò sáfì oṣù bàbá àgbọ́dọ̀ tó bá máa ń borí rẹ̀ kan ọ̀gbìn wà ṣáàrò rọmọdán ṣáàrò làkàtọ̀ làkàtà rẹ̀ bí wọ́n àwọn kéré àwọn ọ̀gbìn. Adẹ́kẹ́ ẹni tí ò bí nǹkan ní ọ̀rọ̀dà tí ò borí rẹ̀ ọba rẹ̀ nínú ṣàbá èrè wọn fẹ́ kó ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ni ò bá tètè bẹ̀rẹ̀ láti máa mọ́tọ̀ láti máa mọ́tì nǹkan ọ̀gbìn rẹ̀ láti táàmù tó bá lọ́wọ́ pé ìṣẹ́ pàtàkì kí ló ti rẹ̀ àwọn wá sí lọ ó ń lọ nù nígbà wà bẹ̀rẹ̀ fẹ́ náà rẹ̀ á tó ìyẹn túmọ̀ sí pé eré tí ó máa bá bẹ̀ta bá tètè súnmọ́ àti alákòóso ọ̀nà ìlú ọ̀nà ìlú ọ̀nà tó ṣe wọ́n mọ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وسائر أحيانا وقتلنا القول العزيز على رسول الله صلى الله عليه وسلم كان يسمع على محمد أولا وصحابته سليم ومساجد المسلمين èyí tí a fẹ́ pé ọmọ lé sí àti aláàbùjọ bàbá wa tí ìgbìmọ̀ pé lọ́dún àbòrúkọ ọlọ́run ṣé ìgbìmọ̀ mọ́hàmmed bashir ọ̀rọ̀ rẹ̀ ọlọ́pàá láti ṣàlàyé wọn pàtàkì lọ sí ètò wa wípé ọ̀sán nínú òdòdó tó lé nípa láti ìmọ̀nà àgbáyé ẹ̀sìn ló lọ ó jọ òkùnkùn kan sọ̀rọ̀ láti àlẹ́ fún ẹgbẹ́ ìwé ìwé ìwé ìwé ìwé láti mọ̀ wọ́n ní ṣáṣá tí wọ́n bá lọ ìdáhùn sí inú àwọn òṣùpù ní àwọn àti alákòóso ọ̀sán àforíjì báyìí láti mọ̀ gbàgbà àwọn alákọ̀ báyìí. Àtàwọn ọdún bá ti wọ́n náà wọ́n ìgbà náà. Àwọn tó dájú wọn lọ sí ṣe abẹ́rẹ́ abẹ́rẹ́ aláṣọ káyọ̀ ọ̀sán àti ẹ̀wọ̀n lọ. Gbogbo àwọn tó tọ́ láyé wọn náà lọ́sàn láyé àti ìgbà àwọn lọ́sàn lára ọ̀ lọ́sàn wọn fún wọn àwọn ìlànà ìwọ̀n ولكن ó ti fẹ́ pọ̀ àti kàtàkó ti pọ̀ láwùjọ wa àti wọn lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ máa wà nínú nígbà táyà lẹ́sìn ìṣú wọn jẹ́ ló ka àdéhùn ìfọ̀rọ̀ bàálé nígbà táyà bàálé wò pé kò láti àdéhùn yìí ìtumọ̀ ìfẹ́ lórí ẹ̀mí wọn náà àwọn náà gbà wípé bàbíìrì níbi bá ti ta ọ̀rọ̀ àbà sí níbi bá ti ta àwọn ìyàwó rẹ̀ pé tí wọ́n fẹ́ ká jù rẹ̀ sí ibẹ̀ lálẹ́ gbé lọ lálẹ́ ìyàwó àtúntò ìpàdé gbogbo tó sọ wípé má tóbi lọ mọ́ ọ̀rùn nàìjíríà kan má tọ́ba lọ mọ́ ọ̀rùn nàìjíríà kan ọlọ́run gbẹ̀mí àgbẹ̀bí kan àyà àti kọjá àyè tó fẹ́ lọ sí. Àbáwá ní ọkọ̀ yìí lọ sí ọlọ́run tàbá yìí nínú wa. Ó ní sẹ́ ìwé yìí pé ibi náà ló ti ju ọtẹ́ sí yẹn gbígbà àdúrà tó fi ọlọ́run ni. Àbáwá làbẹ́ni ni ọlọ́run lórí àlámọ̀ yẹn. Káwọn ìjọba náà fọwọ́ sí àbẹ́ni tí ó bá tó àti o, ẹ má lè ṣe délé o. Wọ́n ti sínú yàrá ìyàwó rẹ̀. Mọ́sálásí ló fẹ̀ lọ bá. Kíláàsì, mọ́sí ló fẹ̀ lọ bá lọ́wọ́ ọ̀gbọ́n báyìí mọ́sálásí ibẹ̀ lọ bá tabakẹ́rì sí kíkìlà tá a bá dojú kọ kíkìlà yóò di ọwọ́ òsì ibẹ̀ ní yàrá rẹ̀ wà mọ́sálásí ló fẹ̀ lọ bá mọ́sálásí ló fẹ̀ lọ bá torí ẹ̀ wọ́n bẹ̀ ló ká àbú rẹ̀ wò lára mọ́sí kì í ṣe tẹ́ dojú kọ rẹ̀ wọ́n ò lẹ̀ ọ́pù rẹ̀ kalẹ̀ wọ́n ò lè kọ́ bí wọ́ọ̀lù lásìkò rẹ̀ ẹ̀ lè dojú kọ ẹ̀ lè kọjú sí láti lè fi àbẹ́rẹ́ ṣe ó lọ lọ́dún sọ́kọ̀ ọgbà àrẹ òsàlám ó wà nínú ọgbẹ́ lọ́gbà tẹ́lẹ̀ máa tẹ̀lé àwọn ọmọ àrùn èèyàn ọlọ́run òwúrẹ́ o láti ẹ̀jẹ̀ àdìsọ́kùnrin ní wàtàlẹ̀ lórí ọlọ́run má sọ sàárè mi níbi táwọn èèyàn máa péjọ títí wọn rẹ̀ àdẹ́sẹ̀ ọlọ́run gbàdúrà rẹ̀ ó wá ní kó tí wọ́n fẹ́ tó pamọ́ tó tọ́ba sí tọ́ba sá láti máa sí wọ́n jẹ́ kí gbangba nìkan àdílé nìkan àdílé bẹ̀rẹ̀ nìkan kí làwọn yóò ṣe èrò ìṣèlú lónìí. ẹ̀wọ̀n mọ́mọ́ sàárẹ̀ àwọn àbá àti ti ẹ̀wọ̀n ṣe bẹ̀rẹ̀ káàkiri bóyá nílẹ̀ wa ló yìí kì í ṣe lẹ́wà láàyè káwá sí àwọn ànábì ọlọ́run bíbí tí wọ́n ti wọ́n jẹ́ sí ààbí yìí nínú kòkò ìyá sí nínú specification bọ́lá bàbá fún wọn tó gbogbo àwọn èèyàn ní ìlú rẹ̀. àwọn nìkan ló kún láàyè lọ́sẹ̀kọ̀ mẹ̀tẹ́mẹ̀ kí wọ́n ti fi ìjọba kú sí ó nìkan ló sọ fún pé ọ̀gbọ̀dọ̀ jẹ sàárà bàbá lẹ́lẹ́ yìí bọ́tà kọ̀ ànábì kì í jẹ́ àwọn ará bẹ̀rẹ̀ kì í jẹ́ ìwọ nìkan ló lè fẹ́ kọjá ìyàwó lẹ́yìn ẹni orí ògbọ́dọ̀ fẹ́ tí àwọn òrẹ́ bá tún wá sílé tí wọ́n fẹ́ àti Então, yàtọ̀ sí wa. Ah. ẹ má ṣe àgbàgbé dáńtà ta tó ti wọ sẹ́ńdò ni. olóhùn kọ lẹ́tà ẹ má ṣe àgbàgbé mo sọ fún wa lórí nígbà rí o. olóhùn kọ lẹ́tà sí àwọn ará mọ́ńláka wípé ká jọ kájé ká sàn òun sí mẹ̀dínà. kájé ká ṣe kí ni ká sí òun sí mẹ̀dínà. láti gbé dáńtà ta láti Dubai lọ sí títí táwọn bí fi àpò pé kọ́nà gbé wọ̀ láti lọ sí sí mẹ̀dínà mẹ̀dínà kọ́ ló ti wọ bẹ́ẹ̀ ni wọn ò fi sínú ó túmọ̀ sí kì í ṣèṣe síka bá a bá wọn lẹ́kìn bá a lè gbà láàyè báwọn àfa wa èèyàn ni wọ́n lè tèmi tè eléyìí tó wá máa ń dùn mí jù tó dé kí n fẹ́ sọ̀rọ̀ ìfún wa ó ní pé ọ̀pọ̀lọpọ̀ wa àwọn èèyàn téèyàn ńlá bá ti kú àwọn agbára ta kọjá òfin ọlọ́run kò ní dáká lọ bí bàbá lọ bẹ̀ wọn. bàbá o bàbá jù bẹ́ẹ̀ lọ àwa lọ gbé wọn láàrin àwọn èèyàn àwa lọ gbé wọn láàrin àwọn tí wọ́n jù lọ. ta ló sọ fún ẹ ẹnu àkàlà mẹkùn ìgbàgbọ́ àtúkọ́ ọkùn ta ló mọ̀ tó fi lóore ta ló ah àwọn ilé tí bàbá síbẹ̀ wọ́n máa rí láti fáwọn ta ló sọ fún ẹ ẹni ó wà àwọn sàárè omi kan ní òtàtẹ rẹ jẹ tó túbọ̀ yìí pé ìsí bàbá wa ìmáàmù lọ ní ọlọ́kọ́ta ojúkò fún wa àtàwọn náà àtàtà ṣe bẹ́ẹ̀ àṣìṣe ni o kì í tó nǹkan lẹ́sìn o àwa tá a jẹ́ bàbá ẹgbẹ́ wa náà tètè máa ṣàtọ́lẹ̀ ìmúnà sọ tèmi náà kalẹ̀ ní ìsín o dáhàrò pé onímọ̀ kí n fa mọ́ṣáláṣí kan ẹ̀dá wá wọ ẹgbẹ́ nìkan ẹgbẹ́ ẹbọ mo iṣẹ́ ya straight máwùlẹ̀ lára láàmú iṣẹ́ ya straight iṣẹ́ iṣẹ́ síbẹ̀ yẹn bá fún ẹgbẹ́ ọlọ́pọ̀ mi lórí pé ẹ sọ fún mi kí lóore báyìí ibi tó ti wá sílé ilé ìwé ìgbójú wọ̀nyẹn ni wọ́n bàbá kọ́lá lẹ́gbẹ̀ẹ́ yọ̀rá yìí wọ́n ti mọ̀ lọ bọ́lá bẹ́ẹ̀ làmúra wọ́n dòkó àwọn èèyàn wọn máa sọ̀rọ̀ àwọn di kèfèrí tágbàdì ní ẹ gbọ́dọ̀ mọ sàárè ẹ̀wọ̀n kan ẹ gbọ́dọ̀ mọ sàárè ẹ gbọ́dọ̀ kọ́ nǹkan sí lórí gbogbo ẹ̀ láwọn afáǹsẹ̀ lórí so a gbọ́dọ̀ apá yìí ti ṣe mẹ́jọ̀ fún wa àwọn kọ́ ní evidence wa kí ni evidence wa al-kitab wa sunnah kí lọ́lọ́run sọ kí lọ́lọ́run sọ kí lọ́lọ́run sọ tá a bá lẹ́ni tọ́ tó ṣe tó takò yẹn a sọ fún pé rà àmọ́ àdàbí ni láyé ó nínú àdúkùn

bójú ọmọ òta èlé ọmọ òta tí ó sí ẹ e, bójú ọmọ òta kí ni tí ó ta èlé òta abẹ́ aláàkúmọ̀ sáà kàmójú tó fún wa alámọ̀tí lára òun náà sọ́lá fàmì kí ọmọ ìfẹ́ sàkídà màsúlù alákùnrin káàkiri kúrò lọ́sọ̀lá tuntun yẹn Allah.